ọlọ́wà bí bá ń dáadáa lórí àtúntò tó wà lórí ọ̀nà ìṣẹ̀lá olùkúrò ìṣẹ̀lá ọ̀rọ̀ ìyá àti ìwà tí agbó alálẹ̀ tó lórí àlàyé wa lórí àtúntò lẹ́sọ̀ àti ìwà pẹ̀lú gbọ́dọ̀ sọ̀rọ̀ màálùmọ́ wàrà àtúntò yìí nìkan tí a ti ń bá àlàyé lọ. Ìyẹn náà ni a ti máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀dá Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé nípa kí ni ohun tí à ń pè ní nìka. A ti sọ àwọn tó ní ṣe pẹ̀lú kí ni ọmọ wò kí ọmọ ti tẹ̀sà ìyàwó àbí tí àwọn náà wò tó tẹ̀sà ọkọ. A ti sọ̀rọ̀ nípa àdínà ah, wọn pè ní ṣètùbà àdéhùn wọn kí pé obìnrin náà ń fẹ́ ọkùnrin àti kí làwọn ẹ̀kọ́ tó ń papọ̀ mọ́ oṣù àǹpè ní àdínà ṣètùbà yìí àti ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àti tó láàrin ẹ àti ìtò gbajúmọ̀ láwùjọ àti ah, tó jẹ́ pé òun náà ni ìdí wọn pè ní courtship ah, ìyàtọ̀ wà láàrin ìyàtọ̀ gédégé ó wà láàrin wọn. a ìyàtọ̀ láàrin àwọn méjèèjì àdàkìtìbá ó yàtọ̀ sí nǹkan tí ó gbajúmọ̀ pé ọtí wọn ń pè ní kọ́ṣíp so agbára ìfara pé wọn ń pè ní kọ́ṣíp yìí yẹ pé haram ni kò lẹ́tọ̀ọ́ kí ọmọ mùsùlùmí kó máa ṣe so bákan náà a ti sọ̀rọ̀ nípa kí ni àwọn òfin tó ṣe obìnrin ọkùnrin kí ni ìbòlọkùnrin lè wò lára obìnrin nígbà tí ọba fẹ́ ọba fẹ́ fẹ́ obìnrin náà. Náà pẹ̀lú ọ̀dọ́ Allah subhanahu wa ta'ala lónìí a sọ̀rọ̀ nípa àlùmọ́sálàtú àgbàdìgbà ṣòrótò nìka wà àgbàdàn. Àwọn májẹ̀mú tó wà fún nìka ìgbéyàwó kí làwọn májẹ̀mú tó wà fún. Wà àgbàdàn wo kí làwọn erigun kí làwọn kí làwọn sọ̀rọ̀ nìka tó òun náà ni ádàrà sọ nípa rẹ̀ lálẹ́ tó yẹ. náà ṣòro tó níta wọ́n ní àwọn ọmọdé ẹ̀mú tó wà fún ìgbéyàwó ìṣòro tó ti níka àdáàjì wọ́n ní wọ́n ṣe ní májẹ̀mú níbi níka àwọn nǹkan tí kọ̀ wáyé. alákọ̀ọ́kọ́ tààyínú kúlé nílẹ̀ ìgbàwọ̀dé yìí òun náà ni kí ìkíníkejì ọkùnrin àtòbìnrin tí wọ́n ṣe àdáyarí ara wọn ọkùnrin ó ṣe àdáyarí tó bá wù nínú obìnrin tó ń fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ ṣàdáyarí rẹ̀ gbọ́dọ̀ sọ pé òun gbàgbé pé obìnrin kan bẹ́ẹ̀ náà ni obìnrin náà gbọ́dọ̀ ṣàdáyarí pé ọkùnrin báyìí tó ń fẹ́ fẹ́ ni a gbọ́dọ̀ lé pọ́ìntà ọ̀sà àwọn méjèèjì láàrin ọkùnrin àti láàrin obìnrin bọ̀dá yẹ̀sí hu abdulnika aláwà ìdàdí láàyò àyínú ha kàkọ́ wùlì yìí tó àníká ò ní lẹ́tọ̀ọ́ kò ní lálàáfíà kókó igi ò ní so ẹ lórí pé ní ẹjọ́ jẹ́ wàlí bàbá ìyàwó ó kàn sọ fún lápòjúwe ó wá sọ fún ọkùnrin pé zawájúkà bíi ti mo fọ́mà mi fún ọ zawájúkà bíi ti mo fọ́mà mi obìnrin fún ọ wọ́n ní erin ilé yìí ti igi ò ní lálàáfíà nǹkan àná láwù áfúnárùn mi wà ìdá tó bá níbi ọmọ kan lọ ó níbi ọmọbìnrin ẹyọ kan lọ ẹ́ àwọn yẹ̀kú àbíkọ́ sọ pé zawajtuha ẹ́ eh, zawajtuha ibnati àbíkọ́ sọ fún ọkùnrin kan pé mo fi ọmọ mi yìí mo fi fún ọmọ rẹ̀ so eléyìí náà lálàáfíà nǹkan àláwó ìjàdù àbúnà tó wájẹ́ pé ọkọ̀ àbá tí ẹni tó dájú kọ tí ń bá sọ̀rọ̀ yìí tó bá láwọn ọmọkùnrin tó pọ̀ ẹ̀yìn eh, ọlọ́mọkùnrin mẹ́ta nísìnyí lẹ́yìn wá sọ pé sọ mo fi ọmọ mi fún ọmọ rẹ̀

àbí mo fi ọmọ mi tí ń jẹ́ fáfímà mo fi fún rẹ̀ lágbájá ẹ pẹ̀lú orúkọ ni ẹ a ó fi sífà àbí pẹ̀lú kíni pẹ̀lú ìròyìn ẹ ó lè describe kàlùkùbọ̀ àwòsùbọ̀ lápẹ̀jú èkó ní àgbà ọmọ mi ọmọ mi àgbà yìí tó dàgbà náà ọmọ mi mo fi fún ọ tó a ti mọ̀ pé ẹyọ̀kan náà ló dàgbà náà àwọn tọ́wọ́n ọba àtúmẹ̀wá ẹyọ̀kan náà ló kà jẹ́ àgbàlagbà àbí tó kéré jù

òun náà ni ṣẹ̀rí à ń gbìyànjú láti kíni láti dáàbòbò eléyìí lálákọ̀ọ́kọ́ nínú àwọn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì rídọ̀ kúlì nínú ìzàwòjẹ́ ìdìl àkàr ìkíni kejì ọkùnrin àtòbìnrin wọ́n gbọ́dọ̀ yọnu síra wọn yàní wọ́n gbọ́dọ̀ yọnu sí ìgbéyàwó yẹn pẹ̀lú ayọ̀síhù nìkáhù ìkra nìká tí wọ́n jẹ́ yẹn pa kò lálàáfíà nínú ṣẹ̀ríà ẹ̀ bóyá obìnrin la jẹ́ pa ní pétọ̀ obìnrin ẹni tó fẹ́ náà nù wọ́n ti fẹ́ lálùbáríkà fúláàsì gbọ́dọ̀ fẹ́ tí ó sì wú àbí ọkùnrin náà la jẹ́ nípa ni ìgbà ọmọ yìí oṣù láti ní kòkó wù mí kó fẹ́ oṣù gbọ́dọ̀ fẹ́ tí ó sì wú so irú nìka yẹn nìka lálàáfíà ni nítorí hadith wa abu hurairah radiyallahu anhu anabi ní láti ntahu lè ayé mú hátà fìtà àmọ́ obìnrin tó ti ṣe kíni tó ti tó lọlé ọkọ àyèbí lọ́kọ ẹ̀ ti sáàbì ṣe kíni tó sáàmọ́ àbì àbà sọ̀rọ̀ ẹ á bá a sọ lórí àlámọ̀rí yẹn pé sọ kí ni ẹni báyìí o ẹ báyìí ló ń fẹ́ fẹ́ o àbí wá jẹ́ nǹkan wá dé ní sẹ́lá kan mọ́yìn kan ẹ̀gbá òdìdí ṣe lánà fọ́mọ ní òsì mà kò sí ìdí ṣe o ẹ kò sí ìdí ṣe naam wàlá zikiru ẹ hatta tusa àdán obìnrin ọmọ tó tún wá jẹ́ kí ni tó jẹ́ zikiru tó jẹ́ tó jẹ́ ọlọ́mọge ẹ tó jẹ́ ọlọ́mọge a sí kí a gbọ́dọ̀ fi lọ́kọ àfi ká gbà yọ̀ǹda látọ̀dọ̀ tiẹ̀ náà naam ẹni di hadith yìí wọ́n lo al ẹ́ fún níbi alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé nínú inú èdè lárúbáwá tó máa sọ pé al ní máa túmọ̀ ọkùnrin tí ò sí máa obìnrin tí ò sí àmọ́ nínú tí wọ́n á alọ́nà wa, wọ́n tó wá sí wa pé alákọ̀ọ́kọ́ yẹn ẹ́ eh? àgbọ̀dọ̀ sí kíni káfà dídí wá sí kíni káfà dídí kọ́kọ́ àbí ká sí kíni ká sì mànà pẹ̀lú ni kíná ń borúkọ rẹ̀ ọlọ́mọdé káwẹ̀ ọmọ ìgbìlẹ̀ lẹ́yìn wá mọ̀ tí má ti rí náà ni so àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ á gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀ òun náà ni alìwìláyà tó ti nìka òun náà ni guardianship alìwìláyà ẹni tí ó jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó darí alámàrí ọkùnrin obìnrin guardian ẹni tó jẹ́ pé òun ní gíní òun náà ni ìfikún rẹ̀ ìfikún ìyá rẹ̀ ọwọ́ rẹ̀ ló wà so naam fala yaqidu ala al-mar'ati illa waliyuha òsẹ́ni tó lè ṣe nìka tó lè ṣàkókò ìdí obìnrin àbẹ́ tó bá jẹ́ wà nínú rẹ̀ ẹni tó bá jẹ́ wàlíyù rẹ̀ ìkọ́wùlì ní torí ànábì sallallahu alaihi wasallam sọ pé la nikaha illa bi wali ànábì ní kò sí ní jẹ́ ìdìsíso ìdìsíso lè lálàáfíà àyàfi kárí wàlí ẹ̀ kárí ẹni tó jẹ́ kíni tó jẹ́ alápẹ̀yà sí so májẹ̀mú tó wá ń bẹ fún ẹni tó jẹ́ wàlí èyí ti ẹnikẹ́ni òun náà ló lè ṣe kíni òun náà ló lè eríṣiríṣi àwọn àdàmọ̀dí ní káà wọ́n làbá máa tẹ́kùn ní òun náà láàmà rí náà inú mọ́jàmọ́ alákọ̀ọ́kọ́ ni ayẹ̀kú náà rọ́jù láàrín ọkùnrin ló gbọ́dọ̀ jẹ́ wàlí obìnrin pọ̀ máa lọ́kọ ẹ̀ ó gbọ́dọ̀ naa ọkùnrin náà ẹlẹ́ẹ̀kejì báyìí dání yóò sì balaga kan ara fún ìfọmọ mi ti ó sì gbọ́dọ̀ jẹ́ tó ní làákàyè kọ́lá tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé òun ló lẹ́tọ̀ọ́ sí ló jẹ́ wà nínú ìjù àwa ni pé kò gbọ́n ti kìnìún ẹ torí ẹni báwọn ní ìsìn ò lẹ́tọ̀ọ́ kó ṣe kìnìún kò lè fi lọ́kọ̀ ọ̀rọ̀ ni tó bákan náà ó jẹ́ kìnìún tó jẹ́ ọmọlàbí kó má jẹ ẹrú adìlan tó wá jẹ́ ẹni tó dúró déédéé ẹ kó jẹ́ ẹni tó kìnìún ẹni tó dúró déédéé kó má jẹ́ kò kí èèyàn wọ́n lẹ́wọ́ sọ ọ̀dẹ̀rọ̀ ẹ àmà àkàrígbà ìdí máa ń ah, ṣe yíya ẹ̀dá rí so tó bá ti wá rí báwọn nìkú a jẹ́ pé ìdàkejì gbogbo àwọn tá a sọ wọn ò lẹ́tọ̀ọ́ láti ní láti fi ọmọ lọ́pọ̀ náà ẹlẹ́kẹ̀ẹ́rin náà àmọ́jẹ̀mú òun náà ni aṣ-ṣahādatu ʿalā ʿaqdi òun náà ni ìjẹ́rìí lórí ìtakókò ẹ̀rí gbọ́dọ̀ wà ń bẹ́ gbọ́dọ̀ lẹ́lẹ́rìí so nìkáwò lè lálàáfíà ilà bí ṣàìdẹ́ àdìlẹ́ mùsùlùmẹ́ yìí àti ká rí ẹ̀dùn jẹ́ kí ni àwọn onídédé méjì tí wọ́n jẹ́ kí ni tí wọ́n lè jẹ́rìí wọ́n jẹ́rìí sí bàálẹ̀ báyìí táwọn méjì jẹ́ kí ni wọ́n ti bàlágà àdìlẹ́ yìí tí wọ́n sì jẹ́ ẹni tó jẹ́ kí ni ẹni tó dúró tọ́ tó jẹ́ ẹni tó jẹ́ onídọ́gbadọ́gba ẹni tó déédéé déédéé sí wọ́n làwọn sọ àhìrán kọ́nà tó bá jẹ́ pé tọ̀ ní ìrísí rẹ̀ bá dé rí yìí tọ̀ ẹ̀dá àríkó tó dédé ni àwọn àmà nǹkan ní ìdín tó òkú lẹ́yìn tó yíwọ̀n ọwọ́ ọlọ́wọ́ bá lè jọlá láàrin àwọn àtọ́rọ̀ tó ìkọ́ni nàbí sallallahu wa ma kana ẹ̀ǹgẹ́rì ẹ̀ǹgẹ́rì ìdáríkà fọwọ́ bá fi tó tó bá ti yàtọ̀ sí gbogbo ìlú tó bá so tí ò bá sí àwọn nǹkan tá a sọ yìí bẹ́ẹ̀ wàhúwá bá a pè é eléyìí níbi ìgbàjẹ́ mi ìdí òṣó òyí eléyìí níbi ìdí tí ò sí kíni tí ò lálàáfíà mi kọ́lá tìrìmìlì tìrìmìlì alimami tìrìmìlì rahimahullah wọn ni alamalu wọ́n ní òun náà ni àwọn onímọ̀ òun náà ni wọ́n ti gíní òun náà ni wọ́n lò òun náà ni wọ́n ti ṣiṣẹ́ sọ nínú àbí nàbí sallallahu alaihi wasallam nínú àwọn sàábì ànábì ni wa man ba'dahum àtàwọn tó wá lẹ́nu wọn nínú sàábì ayé nínú àwọn tí wọ́n tẹ̀lé wọn

ذكري نعم وشراط الشهادة في النكاح احتياج للنسب خوف الإنكار ونسير انتهى في نكاح جاري في نكاح ẹ̀sìbá mi ni wọ́n ní òun náà nípa sí kíni òun náà ní ká kó láfòsán ni ẹ̀ nípa tó ní sí pẹ̀lú ẹbí kó má di pé yóò padà wá di àtakó padà wáyé lọ́jọ́ wájú gba ilé ìsọmọ wa èyí sọmọ yíbo ní ìgbà àjọ tó kí wọ́n náà wà ń bẹ́ ẹ̀hẹ́n àwọn ìwádìí tó ní sí sí lápòjú èdè ẹ̀wọ́n alẹ́ sí institute láàárá yìí àmọ́ wọ́n yóò padà wá mọ̀ ọwá doyún nígbà wá doyún arákùnrin wá fún kò sí bí ọyọjú wọ́n wá gbọ́mọ lọ lé pé gíná gbogbo ẹ̀wọ́n dáa rárá tẹ́lẹ̀ tó jọ́ ní tẹ̀ ló fi ná ọmọ àlèrè ẹ̀ ànígbà wọnú family wa so akẹ́kọ̀ọ́ sí kíni abẹ́ kí á gbìyànjú láti sí kíni láti protect family ẹnì kọ̀ọ̀kan kó má di pé àsáwọ̀ yóò máa sí kíni yóò máa wọnú ẹbí kọ̀ọ̀kan náà ẹlẹ́karùn-ún nínú àwọn májẹ̀mú tó wà fún àníká olówó zaujẹ́ yìí nínú ìmọ̀wá ní ẹ̀lẹ́tì ìdámnà òmìnà zawáyì a gbọ́dọ̀ rí pé ìkíníkejì ọkùnrin àtòmìnrin kò sí àwọn nǹkan kan tí máa ń kọdíyàn láti fẹ́ra ẹni lára wọn àwọn nǹkan tí máa ń kọdíyàn pé á ah, ẹ̀ lè pé àwọn ilé wa ò gbọdọ̀ fẹ́ wọn lé kíní kan sára o tó eléyìí ò sí nínú kíní kò sí nínú àdán ṣẹ̀ríà náà gẹ́gẹ́ bí kíní ẹ ní nẹ́sàbín àwòsábà tó báyà bí ìran alákòjú rẹ̀ ìran ẹbí ni tó jẹ́ pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nẹ́sàbí tá a tún wá sọ yìí náà ó tún nírú o ẹ̀sì báwo ní sèyí tó lákòjú rẹ̀ nísìnyí àwọn tẹ́ àwọn máa ń pè ní cousin ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ẹ̀sì báwo ní sèyí pé family náà ni àbí ẹ̀hẹ̀ gbogbo àwọn eléyìí ní ti báyìí kò takò wọn takò fífẹ́ ara wọn takò ara wọn ṣẹ̀ríà ẹ̀ tòbọ̀tà àwọn míì ń bẹ tó jẹ́ pé ẹ̀jẹ̀ ni ó ṣe kí ni yóò kọ̀ di bí bí kéèyàn fẹ́ fẹ́ ọmọ àbúrò rẹ̀ lápèjúwe ẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lápèjúwe irú àwọn eléyìí kò lẹ́tọ̀ tó àbí kéèyàn fẹ́ fẹ́ kí ni kó fẹ́ ẹ̀gbọ́n tàbúrò kájọ fẹ́ ra wọn àbí lápèjúwe pé ìyá yìí nìsín ó ẹ́ ó tún bí máa ń bẹ̀rún náà tó ọmọ mi ẹ́ tí ìyáálé rẹ̀ wá bí ọmọ rẹ̀ yíwá lòun lọ́sí ọmọ òun ò ní wọn bá torí torí

gẹ́gẹ́ bí ìfúnyàlọ́yàn náà mo sàlàyé oríṣi bí a ń gbà tó wá sọ pé àwọn fẹ́ fẹ́ra wọn ẹ̀ ń gbà tó wá yọjú wa ní àwọn ọmọ ta ní ọmọ lágbájá à ẹ̀ lè fẹ́ra yìí èyí ṣe tà lè fẹ́ra ọjà èmi mo tọ́jú rẹ̀ wo mọ̀mọ́ ni ẹ̀ odidi oṣù kan tí ó fi rẹ̀ yá rẹ̀ lápẹ́jú rẹ̀ odidi oṣù kan tó fi rẹ̀ yá rẹ̀ ẹ̀ èmi jẹ́ èmi ní gbà mo bí eléyìí náà èmi ni mo pín èmi èjì lọ́yàn tàbí ó ti túká nù tó wọn ò lè ṣe kí ni wọn ò lẹ́tọ̀ọ́ láti fẹ́ra wọn tó nínú ṣẹ̀rí àbáwọn ni wọ́n ti di tẹ̀gbọ́n tàbúrò kọ́dà àwọn ní ẹ̀tọ́ láti rí ojú ara wọn gẹ́gẹ́ bí ìtẹ̀gbọ́n àtàbúrò báwọn so nígbà tó jẹ́ kí wọ́n ti jọ fún yàn lẹ́dọ̀ so eléyìí náà máa di ìwọ̀ wọ̀mùsọ àárọ̀ àbí ìjánà ní máa sọ ọ́ di ìwọ̀ ẹ̀ ìjẹ́ àná lápèjúwe ní ti ó ti fẹ́ mà ẹ̀ ẹ̀gbọ́n bẹ́ẹ̀lì rẹ̀ kò lè fẹ́ àbúrò lè ẹ̀sìn wa ó ti sọ ọ́ di kíni ó ti sọ ọ́ di ìwọ̀ fúnra wọn àbí lápèjúwe àbí ìyá ìyàwó ẹ̀ ó fẹ́ ọmọ ní ìsìn lápèjúwe ọwọ́ akọ mọ́lẹ̀ ọdún na rí pé ìyá rẹ̀ náà ti dàgbà ọdún wa yà <laughs> so ó ti abịa ó ti dìwọ̀ èyàn lè fẹ́ yàwó so lè fẹ́ àbúrò yàwó àbí ẹ̀gbọ́n yàwó lókun ìgbà tí kan ìkejì bá ti lé bóyá ọkọ àbúrò lẹ̀ lápèjúwe ọ̀padà rẹ̀

ẹ́ anábì tó lé nílé olóbi kan fọ́nà àwọn ní bẹ́ẹ̀ náà kọ́lẹ̀ pé anábì ní tàbá tún ní kan tó tún wà abẹ́lẹ́bù ní àbá tún tẹ́kíní ẹ́ àbá tún pọ̀ nígbà tí wọ́n tún kú anábì ní tó ayé tókíní làwùká àti ìdáná sàlẹ́fà lázàwùwà náà láwọn tàbá tún ní kan sí tó ó túnmọ̀ pé kò sọmọ anábì ní o òsì lọ́lẹ́ ọkọ láti pò tó wàdó yorùbá tún fún lẹ́lẹ̀kẹta kò sí nǹkan tí ó burú níbi eléyìí náà ونحو ذلك واختلاف الدين واختلاف الدين so kí àìmọ́ ah, àwọn kan tó máa ń takò yàn kí ẹ̀ má fẹ́ra ẹ̀ náà ni kí ẹ̀sìn sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ́ so pàápàá jùlọ nígbà tí obìnrin bá jẹ́ mùsùlùmí lọ́kùnrin wá jẹ́ sí yó ẹ́ àbójẹ́ kéde rí mi ojú ọlọ́sùn ojú oníkìní kan tí ìfà ṣe mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ ẹ̀sìn wa kò lẹ́tọ̀ọ́ so àlàyé wa pọ̀ nípa tó ní ṣe pẹ̀lú pé ọ̀dà akọ́kùnrin wá jẹ́ mùsùlùmí lákọ́fẹ́ ẹ lóòótọ́ níbẹ̀ nù inú ṣẹ̀rí àpé ẹlẹ́ fẹ́ wọn ẹlẹ́ sílẹ̀ ẹlẹ́ sàwọ́ so àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó wọ́n ti ṣe fatuwa sọ̀rọ̀ hàtà nígbà ayé Umar ibn Khattab radiyallahu anhu pé Umar ibn Khattab gan ó ti lófin ó ní ẹ̀mọ́ fẹ́ mùsùlùmí <laughs> so ó wà ní ìlú wa ṣe kíni yóò lọ wá wọ àwọn mùsùlùmí ti bẹ kí wọ́n sáwọn náà da náà sì níbi kíni àwọn tó tún mọ́ wọ́n tó kí kùránì wọ́n ṣe ń wẹ̀ ẹ̀ẹ́ kọ́kọ́ ṣe kíni kọ́kọ́ fẹ́ àwọn yìí náà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní sábà wúrú àwọn àwùjọ wa lónìí ó tẹ̀ mọ́ wàá ti pé àwa ti bọ́ sáwùjọ tó jẹ́ pé mùsùlùmí lẹ ẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ́kùnrin ó lẹ̀ ẹni tó bá fẹ́ kírísítẹ́rì nísìnyí lọ́kùnrin ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni nínú ẹ̀sìn gbogbo tẹ́yà bá dó dédé nínú ẹ̀sìn tó bá fẹ́ ẹ̀ kọ́lá kò ní pẹ́ gan yóò ó tètè kí ni yóò padà yí padà àwọn pàtó wáyé pé ọ̀nà bá rí bó ṣe rí ẹ̀ kò sí ẹ̀ka tó kú tó dáa pé ni yóò kàn wá lálà sí ẹbí rẹ̀ bóyá tí ò sí ẹbí rẹ̀ tẹ́lẹ̀ òní padà gbé wọ́ torí pé àwọn ọmọ rẹ̀ ó fẹ́ ọkọ̀ yóò pin fún ọ ni tí ò bá jẹ́ fún ogun wọn lọ yóò sọ àwọn kan ní àwọn díẹ̀ àwọn yóò sọ àwọn kan ní dàbí ẹ̀ eh, so àwọn ìtọ́wà sí ní kó lè bá àwọn yíò lẹ̀ fún ọ yóò ti wá wà nínú irú ìtọ́wà sọ dídá tí mo bọ́ dídá ó nìsín bóyá lé yín nìsín bóyá lé àfáà kan jẹ́ iná ẹni ẹ̀dá pé sínú ẹwùkọ rẹ̀ so ẹ wá ní kó mọ̀ wá lé ẹ eh, tó bá yá nìsín níbi ilẹ̀ fámìlì kan tó náà nìtọ̀ ìmìnà fẹ́ ṣe tè níbẹ̀ kò sí kó tó gbé e lọ sí ó ní kó mọ̀ ṣe kí ni kó mọ̀ ṣe tiẹ̀ ẹ eh, wọ́n kàn máa pàtẹ́wọ́ lágbólé yín ni kí ló kí ló fà á lókè wọ́n náà ni a ní gbogbo àwọn nǹkan yẹn nìsín tó jẹ́ pé ń ṣẹlẹ̀ káàkiri láwùjọ ìgbẹ́ ìlú mi ṣe kó nǹkan fúnra rẹ̀ gan àfi ká tó ó tún kó ẹ eh, islam rẹ̀ gan ó bùkátà sí ká tó tún bá tún yẹ̀wò dáadáa òun náà wàá ti kí ni yóò aláyẹ ló fẹ́ yóò ló fẹ́ sí sẹ́yìn ẹlẹ́mi ò nígbà náà òun chéjì ẹ̀ wọ́n tó ní ìdíkò chéjì ó wà ló chéjì yẹ ẹ wà wà bẹ́ẹ̀ bá títí yóò kẹ̀mọ́ òun kẹ̀mọ́ yí mú sí ọ ní ẹ̀yìn gbà ó bá yá tó bá ṣe sáà pé ó bá ẹ jọ ti máa bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́lẹ̀ ń pariwo sí òun à ń kírun là ń pariwo sí ọ yóò bá lè jáde yóò bá lè e jáde wọ́n dá sí ìbá sọ títọ́ yóò sọ di nǹkan mi yóò ká ọmọ lọ ṣọ́ọ̀ṣì síbẹ̀ ń bẹ dáadáa láwùjọ wa èyí là ń tẹ́ àti lọ òun náà ni pé kẹ́sì yàtọ̀ ṣẹ̀jẹ̀ bá ọmọ mùsùlùmí kájùmọ̀ ìdíbà ọmọ mùsùlùmí náà pọ̀ gan ni wọ́n ń ṣe kíni ni wọ́n wá àwọn tó gbà tó wá wáyá nígbà tá a bá pa á ń tà bá fẹ́ wọn tó máa wá kú wà frustrated ẹ̀yìn táwọn náà wá wò pé sọ ẹ̀yìn tà àwọn olùbọ̀rọ̀ á ṣe á kọ́ sí lánàá àádọ́mà lọ fẹ́ síṣẹ́ nínú ọ̀dà ìbẹ̀ ẹgbà rómìnì mí tẹ́ pé yóò wà dẹ́sílẹ̀ dé pé yóò lówó ṣe ń jẹ ọkùnrin wó ṣe ń jẹ ọkùnrin kò rọrùn kò rọrùn kọ́lá tá a bá rí ọkùnrin tó sọ fún yàn pé a máa ń tẹ̀yìn torí ẹ̀ mọ́gbà àtànjẹ́ o mọ́gbà àtànjẹ́ tó bá ti wọlé báyìí tọ̀ agbára ti dọ́wọ́ rẹ̀ nù inú kó wà inú kẹ́ wà bó ṣe inú kó yí ọ àbíkẹ́ ṣe kíni àbíkẹ́ wà bó ṣe wà àbíkò sì máa lọ lé yìí ó sì kan méjì òun sì dirí tó fẹ́ rí lára rẹ̀ ẹ́ ó dirí tó fẹ́ rí lára rẹ̀ tó gbúrú àwọn nǹkan yẹn ó gbà kíyèsí ẹ̀ ní síwájú bẹ́ẹ̀ tó máa ṣe kíni kó tó gbúrú àwọn ìgbésẹ̀ báyìí náà wọ́n náà wí láti kàmínà làtúbáàrí àtàwọn nǹkan míì àwọn nǹkan míì náà tó wà ó tó jẹ́ pé ó wà temporary ìmọ̀ ọkọ̀ díyàn láti ṣe kíni láti fẹ́ láti ṣe nìka láti ṣe nìka ẹ̀ kàá yẹ kúnà àdúhùn máa muhriman bí hajjina umrah gẹ́gẹ́ bí kó jẹ́ pé ìkanú ìyàwó ìmọ̀ obìnrin méjì ó wà nínú ìrọ́bù ọkụ ọkùnrin ti di ara mi nìsí ó fẹ́ ṣe hajj àbúrẹ́ ṣe ọmọ lásìkò yẹ kò lè ṣe nìka ẹ kò lè ṣe kíni kò lè ṣe nìka àbófin ló gbé ìrọ̀m olùgbà tó bá ṣe tó bá bọ́ra ìrọ̀m ó parí múra tán àbí ó parí hajj tó ti ṣe kíni tó ti bọ́ra á lẹ̀ tó ìgbà ni ó ti wá ṣe kíni yóò tẹ̀ wá ṣe nìka tó síwájú ká tó máa wá sọ̀rọ̀ nípa pé kí ni àwa fẹ́ takókò ìyè náà sábà wá sọ̀rọ̀ nípa àrkánù nìka tí wá ní àwọn orígun ìyè kí ni àwọn orígun ìyè so a ẹ̀rí pé yàtọ̀ tó wà láàrin nìka ẹni tó wà láàrin àwọn májẹ̀mú àtàwọn sáàkù lérígun yìí so òun náà ni pé sábà wọ májẹ̀mú a rí pé kò sí lára nìka ẹ májẹ̀mú nǹkan kìí wà lára ìka ẹgbẹ̀ta ìta rẹ̀ yọ́wà kẹgbàtà bá sọ̀rọ̀ nípa àlọ́lá nínú mọ́jẹ̀mú òun ni ẹ̀ kò sí lára wọn tábà ń sọ̀rọ̀ nípa àrùkánù sọ̀láàtù nítí inú ara àwọn eléyìí wà ní ìgbé ìtẹ̀síwọ́sìrì lọ́ọ̀ ẹ̀tọ́lọ́sọ̀ fáṣẹ́ àdúgbò àwọn ìjọba yẹn lọ so alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ wàdánù nìka alẹ́sí sí ha kọ̀wá mọ̀wó wọ̀wùdúdùwó yíya àwọn oríkun nìka tó jẹ́ pé òun náà ní kí ni òun náà làwọn ìsìlẹ̀ rẹ̀ ẹ̀ ni tí a fi máa sọ pé nìka àti kí ni ìjísọ àwọn náà làwọn nǹkan tó ń bọ̀ wáyé alákùdán alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni àwọn méjèèjì tí ó ta kókó alákùdán àwọn méjì náà fẹ́ sí kíni tá a fẹ́ ta kókó ìgì fún wọ́n hùmà záwùjú wà záwùjá ẹ́ àwọn náà ní kíni ọkọ àtìyàwó záwùjú wà záwùjá ọkùnrin àtòmìnrin alkhaliya ni mawani ìzàwáj alẹ́tì sábà kọ́tì ti ṣàrọ̀ sílẹ̀ àwọn tó jẹ́ pé ààrí nǹkan kan nínú àwọn nǹkan tí máa ń kọ ẹ́ sábà ń so ibi ògbóró àwọn kan kọ́lá àwọn lè mọ́wọ́ nǹkan nìkan ẹ́ inú àwọn kan tó ti ni gbogbo lágbára nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ pé tá a bá lọ lè mọ̀ tẹ̀ ti di ọkọ àtìyàwó túláàsì tù lápòjúwe nísìnyí ẹ ẹ̀hùn òrí máa àwọn ìjẹta fún pé gíní pẹ́tọ̀ ààrí mọ́ bóti pé bí kúnnù ó wá padà yá mẹ́rin ilé wá pàdé ara nìkan ọwá fẹ́ra wọn ìlú ni wọ́n sọ̀tàn fúnra wọn pé à kọ́dà lọ́dún kan báyìí báyìí pé òun kan wọ́n rí ìwòye ni kọ́dà wọn tọ́jú wọn sí kíní kan tí wọ́n wá délé ọba ń ju ọba sí kíní ọba tutù dé sálẹ̀ òkò àbúrò mi tí wọ́n sọ̀tàn fún mi náà kó sọnù lélẹ́yìn kí ló kù báwọn níbi tí wọ́n mọ̀ sí lọ báwọn wọ́n mọ̀ bá lọ bẹ́ẹ̀ náà ni rárá ó tún báyìí àbí náà wọ́n fẹ́ra wọn gan lẹ́yìn ìgbà wọn fẹ́ra wọn tán ẹ wá ní àkùtì mọ́mọ́ òun lè àbúrọ́dù mọ́mọ́ wà ní kìíní kan nígbà mọ́ ẹ̀ padà wá dé àdà àwọn ọmọ alágbájá ni ọ́ èmi mo mú ẹ̀ méjì lọ́yàn àìmọ̀ ló dé yìí sọ kí ló kú bá wọn nìkan wọ́n ó tẹ̀kẹ́ ni wọ́n ó tù ká ní so ẹ wá wò ó bá wọn nìkan ẹ wá wò ó tó tẹ̀lé láàrin ẹ ìjó ti tẹ̀lé láàrin wọn wọ́n lè ti túláàsì ni ẹ èdè tó bẹ́ẹ̀ wọ́n kò yà ara wọn nìkan àyíká ìfẹ́ ọmọ nìkan tàbí yìí tó máa ń ṣe ní máa rọrùn díẹ̀ èyí ìtúká pé wọ́n bọ́ ṣe tẹ́ ara wọn tó náà ẹwà sí kíni ẹwà tó wọn ká ṣe náà ló pàtó jẹ́ pé ìwádìí yẹn kéèyàn máa ṣe kíni kéèyàn ó sì wádìí àwọn ọ̀gá tí ó kọ díyàn ẹ tí ò ní jẹ́ kíni tí ó jẹ́ kí igi ó padà túká èyàn gbọ́dọ̀ kọ́ sí ìwádìí ẹ̀ náà síwájú pé nàám. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn mọ́jẹ̀mú al-hijab al-hijab gẹ́gẹ́ al-hijab dáma ń déwò tóbìnrin déwò al-hijab iná pẹ̀lú al-hijab òun náà ni aláwò sọ́dún ní alwàlì òun náà ni gbólóhùn tí ma ń wá látọ̀dọ̀ gíní látọ̀dọ̀ wàlì ẹn tó fẹ́ fọmọ lọ́kọ gbólóhùn tí ó wà látọ̀dọ̀ rẹ̀ ẹn òun náà pè ní tẹ̀wọ̀gẹ́ bí ẹnìyàn lè ṣe kíni ó lè ní ẹnìkan kó ṣe kíni kó rẹpùsẹ́ntì ó lè delegate ẹnìkan pé tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó lè jẹ́ àbúrò rẹ̀ ó lè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó lè má jẹ́ family rẹ̀ gan ó lè jọ rẹ̀ rẹ̀ pé ti lọ́kọ ẹ̀sọ́ irú ilé ìrìnlẹ̀ àwọn ní agbọ̀dọ̀ gbólóhùn àlèjáàbù bèláfùrí ìǹkáhìn outeswich agbọ̀dọ̀ rí gbólóhùn pé mo fi fún ọmọ sí ẹ́ outeswich àgbòsí ní mo fi tèyàwó rẹ̀ so agbọ́dọ̀ rí gbólóhùn yẹn gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ ìwé náà akọ́ra ajọ lásán ẹ́ akọ́ra ajọ wa záró yé záró yé záró yé záró yé nǹkan jọ gbé ni máa so gbólóhùn yẹn gbọdọ jáde bẹ́ẹ̀ látàrí àwọn míì gan tí wọ́n bá dé wípé gan pé gbólóhùn yẹn gan kó jáde kí ni gbólóhùn ni jáde gbólóhùn yìí tó nìka tá mo fi ọmọ mi fún ọ ẹ kó máa ṣe kíni kó máa jẹ́ ìyàwó fún so a gbọ́dọ̀ rí àlìjáàm mo fi fún ọ kó máa jẹ́ ìyàwó fún ọ ìjẹ́ náà láti wá rí pé ìtawẹ̀ tí mi máa ń gbára lé pé wọ́n ti mọ̀ wá ẹ́ mo ti lọ yọjú pọ̀ wá yọjú pọ̀ tí wọ́n wá ní àwọn ti fọ́ kó máa jẹ́ ìyàwó rẹ̀ ẹ́ wọ́n fi fún ọ kó máa jẹ́ ìyàwó rẹ̀ yóò máa gbélé wọn ẹ́ tó gbólóhùn yẹn ó túmọ̀ pé ó ní kíni ó gba bẹ́ẹ̀ ojú kíni tí yóò bá yẹ̀wò rẹ̀ dáadáa tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń kó sínú pírọ́blẹ̀mù yẹn wọ́n wá ní àdìlọ ah, yọ yẹn àdìyọjú bára àwọn ti mà wá ẹ̀kọ́là tó ń bá délé wọn gan nísìnyí wọ́n bá wọ́n pè é pé tọ̀ ẹ àlejò rẹ ti dé o ẹ̀kọ́là tó ń bá délé wọn nísìnyí ẹ̀kọ́là àbá àdéhùn wọ́n yẹ síbi àwọn ni ní Yorùbá lẹ́wù ẹ̀ ó ti fi fún ọ ìdọ́sùn ọ̀pọ̀ ó ti fi fún ọ náà

kéèyàn ó gbìyànjú láti ṣe kíni láti fi bí ẹ̀ múlẹ̀ dáadáa ara bá dáa ti yọ̀ǹda yín fún yín láti yọ̀ǹda rẹ o fọ́nà àwọn máa ń irú ìdámọ̀ ti láwùjọ wọn ní wọ́n kọ́ lẹ́tà ẹ̀wọ́n kọ́ lẹ́tà so ó tún bí akéèyàn tó máa ṣe kíni kéèyàn tó máa fi di lẹ́tà àwọn ọ̀gá múlẹ̀ ẹ̀dìbà tó gbà ìmọ̀ lẹ́tà tó ń kọ ní ìdíwà ìmọ̀ pàlàpàyà dànù tí ó sì ní ìtumọ̀ kankan mọ́ ẹ àwa tọrọ wọ́n sì kọ lẹ́tà pé wọ́n kọ lẹ́tà lọ abẹ́ tọrọ wọ́n sì fún lẹ́tà pé a ti fún yín nígbà tó ti yàrá yìí ní ẹ̀ẹ́dùn mímọ́ papọ̀ mọ́ dáàtì mọ̀ wípé implication rú nǹkan báyìí nǹkan bá tí ó kùnrin àtòjò nígbà tí ó fúnra wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé implication rẹ̀ lágbára kan já pé wọ́n kàn túká tó bá ti di pé ìdí ti wà á bẹ̀ẹ̀ pé a ti fi wọ́n fúnra wọn bá ti àkókò yìí kí ẹ̀ lọ lè mọ̀ pé tí kíní kejì wọn bá kú wọn ó jòkó ara wọn ọkùnrin bá kú lásìkò yẹn obìnrin ó jòkó ẹ̀ obìnrin bá kú lásìkò ọkùnrin ó jòkó ẹ̀ tó yóò wó rẹ̀ owó ìdájú alilọ́jú adilọ́jú tẹ́ẹ̀kàlẹ̀ yọjú láti ó lè rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ tẹ́ òwúrọ̀ kan ẹni tẹ́ẹ̀ tí ọjú dáńtẹ́ra ní àfẹ́sọ́nà ní tẹ́wàá nígbà kẹ́nìkan wá búta ní ìtọ̀ yóò ṣe okó tẹ̀lé okó bí yóò ṣe <laughs> àwọn ọmọ lọ́lọ́ rẹ̀ kò lè wẹ́ lórí ìsàlóso yí pàpọ̀ tẹ́lẹ̀ ó ní tó sọ kẹ́kẹ́ dépò pé yóò wá kílèmù pé ogun rẹ̀ ó fẹ́ gbogbo rẹ̀ ọmọ ogun àti ìlọ́kọ̀ òṣèlú ìbáyìí tó ní ẹ̀ láti mọ̀ pé torí ogun tá a bá ti náà ló fà tẹ̀dá ìgbé ká wà ní dáadáa àwọn ìdájọ́ tó rò papọ̀ mọ́ káfẹ́ra wá pọ̀ ó pọ̀ gan yóò ní ìtò níṣe pẹ̀lú ọmọ bíbí yóò ní ìtò níṣe pẹ̀lú wẹ́tọ̀ tí yóò bá sí má ẹ́ ẹ́ yóò ní kọ́dà irú ìfẹ́ ìfẹ́ àkàngbọ́kùn òfẹ́ra mọ́ jẹ́tọ̀ láti wáyé káfẹ́ òun ti ẹ̀kú gan wọn ò ti àfẹ́ra mọ́ pé ó ṣe ìdà yóò mi náà tó ṣe ìdà kó tó di pé ó ti lọ́ọ̀lì fẹ́lómi ìgbúrò àwọn nǹkan ìdájọ́ yẹn wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àbíká kékeré àbíká sàbùkútó rẹ̀ káàkiri èsì tòun náà fi túláàsì òun náà ní ká rí àlìjáàbù àlìjáàbù tòkó sì jẹ́ pẹ̀lú gbólóhùn òfin fún ọ ẹ ẹ mo yọ̀ǹda ẹ mo yọ̀ǹda ẹ ọmọ mi lágbájá mo lágbájá yọ̀ǹda rẹ fún kìnnì ẹ̀hẹ̀ ṣe hàn pé ẹ máa yọ̀ǹda rẹ fún yàn pé gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ lápòjú èyí ẹ́ tọmọ yọ̀dọ̀ ọmọ yìí mọ́ ẹ́ kókó máa ṣe kíni kó máa bá ń tọ́jú rẹ̀ àbí àbí kó máa jẹ́ ọmọ ọ̀dọ̀ àbí kí máa bẹ̀ẹ́ ṣe kíni kó máa ṣe ẹ̀hẹ́ mo yọ̀dá kó máa jẹ́ kí kó máa jẹ́ ìyàwó eléyìí ó ti ṣe kí ni ó ti clear báwọn ẹlẹ́kẹta òun náà ni wọ́n pè ní al-qabul ọ̀wọ̀ lẹ́rù asọ́jùrù ilẹ̀ zawj so irú dáàpì ní kọ̀bùlì acceptance dáàpì ní kọ̀bùlì òun náà ni gbólóhùn tí ó wà látọ̀dọ̀ látọ̀dọ̀ ọkọ lẹ́yìn ìgbà tí bàbá

ẹ́ lágbájá yìí kó máa jẹ́ ìyàwó fún ẹni tí mo ṣe kíni lágbájá tí mo sojú àyẹ̀wò wa ní ẹ̀tọ́ ìyìn náà gbà á wàhálà <laughs> ẹ̀ dá wàhálà lè bá wò ó gbọ́dọ̀ gbà fún ààrẹ wò so ìyún náà ó tún clear táàfì mọ̀ yí kí ni táàfì mọ̀ tó sojú ẹnìkan ni kìí ṣe kó gẹ́gẹ́ ni àwọn fi fún so agbọ́dọ̀ rí gbólóhùn yìí pẹ̀lú gbólóhùn kó sọ pé kọbílì ká mo gbà á

ẹ̀hẹ́n nígbà bá ti wá sọ tó ti al so ọkọ̀ náà wá sí kí ni yóò wá sí al òun náà sọ pé òun gbà so àbí ẹni tó ṣe kí ni ẹni tó wà ní ẹni tó rẹpẹsẹ̀ntì ọkọ̀ nígbà tí o bá ti ọkọ̀ nítòsí gbogbo àwọn nǹkan ọ̀yẹ́ tíṣẹ̀ yà ń sọ fún wa yìí nìyí àwọn nǹkan tó ṣe kí ni àwọn nǹkan tó rọrùn kó ṣẹlẹ̀ ni àwọn nǹkan tó rọrùn kó ṣẹlẹ̀ ni tó jẹ́ pé kọ́lá àwọn ẹlòmí lè kà á sí gan láàárọ̀ àbájọ́ ọkọ̀ ìyàwó bẹ́ẹ̀ kò sí nínú ọ̀rọ̀ ẹlòmí ọ̀rọ̀ ọkọ̀ ìyàwó ẹ̀sìnlẹ̀mọ́ ìyàwó gan náà bẹ́ẹ̀ ẹ̀sìnlẹ̀mọ́ ìyàwó bẹ́ẹ̀ gan so ṣe nígbàtí bàbá rẹ̀ ti wà ń bẹ́ẹ̀ ojú wa sójú rẹ̀ nù ẹ̀ ó sọ pé sọ mo fi mo fi fún ẹjọ́ rẹ̀ fi sẹ́dọ̀ náà sọ òun náà gba ọ̀tá so ẹnu mọ́kẹ́ ṣe bí ìyàwó ṣe kí ni yóò ṣe lè mọ́kọ rẹ̀ lókù so ṣẹ̀rí àti gba àwọn nǹkan wọ̀nyí ó ṣe ní rọrùn fún wa gan ẹ kò fẹ́ kí wàhálà púpọ̀ ó wà ń bẹ̀ kò látara bá ṣe kí ni aṣòwòye owó àwọn nǹkan wọ̀nyí nìyí nígbà tá a ti tá a ti pàtì láwùjọ tó jẹ́ pé àwọn nǹkan mìíràn lé káàkiri òun náà ló fà tó jẹ́ pé gbogbo rárá dáhùn láwùjọ ní ìṣẹ̀lẹ̀ nìyí tó nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi nísìnyí wọ́n ti bá a débi pé wọ́n máa sọ fọ́ ọmọ pé kọ́kọ́ lóyún ná ẹ̀ síwájú kó tó di pé kí ni

so ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ báwọn nítorí jẹ́ pé ẹ máa wò pé àti ló kù jẹ́ ní wákàtí ẹni àwọn oṣù díẹ̀ oṣù díẹ̀ oṣù díẹ̀ ní wákàtí rẹ̀ so ó túmọ̀ pé ìrìn ààrẹ dọ́gbọ́n sí níbò míì nù ń rí ọ̀nà kan àbọ̀nà míì láti fi ni láti dọ́gbọ́n sí àdámọ́ tọ́lọ́ ọba àdìjọ́lá nígbà tá àdámọ́ bá ń béèrè ìyẹn lọ́nà dọ́gbọ́n sí torí ọba ti fọ́nà míì òsì tó láti ó sì ní ni wọ́n sì gbéyàwó so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lónìí àti obìnrin nítorí pé wọ́n ti ń ṣe tó yẹ kí wọ́n ó ṣe nígbà tí wọ́n bá wọlé ara wọn kò kò jẹ́ ká kájúmọ́ tí kan jùlọ kan máa ń tẹ́lá nǹkan jùlọ lè nẹ́lá púpọ̀ rẹ̀ wọ́n kálukú ṣe kíni ọmọ bá lọ ọmọ bá lọ bẹ́ẹ̀ so ẹlòmí yóò ti wá wọ́n ti wá wà bẹ́ẹ̀ fà á títí wọ́n ti ra wọn wọ́n ti ṣe ó gbẹ̀ nígbà wọ́n bá padà yá wọ́n lè nígbà níwé ẹ̀ẹ́dọ̀ kò padà pọ́sibù má ẹ̀ wọ́n lè fọ́nà àwọn ilé àwọ̀ kọ̀pátìbù ẹ̀ wà kọ̀pátìbù láti bí ọdún mélòó tẹ̀sí gbéra ń káàkiri ìwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí aburú ni so ní sì máa ta ìbàjẹ́ ní máa ta káàkiri ní àwùjọ orí ọ̀dà Allah subhanahu wa ta'ala tó bá di ìjọ mẹ́jọ ààbọ̀ sí masala ẹlẹ́gbẹ̀ ìjọ mẹ́jọ àbọ̀là ṣàlá ààbọ̀ sí masala tó sáàbì án nípa alùpàrọ̀má ṣùnìkà tó àwọn òun ni wọ́n ṣe léèwọ̀ fún wa níbi ìgbéyàwó ẹgbẹ́ akànfẹ́ akànmẹ́nubá lórí ìpínlẹ̀ kan ni wọ́n wá ka àwọn yẹn fún pé àwọn báyìí o àwọn tí ìgbọ́dọ̀ fẹ́ ni àwọn tí ìgbọ́dọ̀ fẹ́ ni àwọn tí ìgbọ́dọ̀ fẹ́ láíláí àtàwọn tí ìgbọ́dọ̀ fẹ́ nígbà kan jẹ́ pé ìdàmẹ́wà tí wọ́n lè padà fẹ́ wọn gbogbo náà ní apàdà àlàyé tó àjọlọ́wọ́n bá tó la wọ́n ta sọ̀rọ̀ fún àgbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ orí bẹ́ẹ̀ sèyàwó náà. Naam. Wọ́n ti kí ni. náà wọ́n gbà ní ó jẹ́ máhárọ̀mù obìnrin gbà tí bá ń lọ sí hajj so máhárọ̀mù obìnrin náà ni máhárọ̀mù ẹ̀ ọkọ rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ẹ̀ máhárọ̀mù rẹ̀ ni so àbúrò rẹ̀ máhárọ̀mù rẹ̀ ni ẹ̀gbọ́n rẹ̀ máhárọ̀mù rẹ̀ ni gbogbo àwọn èèyàn yìí ní ìgbà yìí wọ́n lè rí nínú wọ́n lè jẹ́ máhárọ̀mù kan nígbà tí máa ń tíráwù ó ti bá wọn tó bá ti wá lọ́kọ ọkọ rẹ̀ máhárọ̀mù rẹ̀ ni ọmọ rẹ̀ náà máhárọ̀mù rẹ̀ ni náà so wọ́n á ní ẹni jẹ́ pé wọ́n bí lọ́mọ àlè So ìta ló jẹ́ wàlí ìfún nígbà tí àwọn tí agbègbè bàbá náà yóò jẹ́ wàlí ìfún tó ta ni àwọn fámìlì ìyá rẹ̀ àmọ́ ọkùnláàdì ọkùnrin ló gbọ́dọ̀ jẹ́ kò ní jẹ́ kíni kò ní jẹ́ ìyá rẹ̀ ó lè jẹ́ bàbá ìyá rẹ̀ ẹ ó sì lè jẹ́ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbábúrò ìyá rẹ̀ tó jẹ́ pé tó bá jẹ́ ọkùnrin tó lókun ìgbà tó ti jẹ́ pé a ṣẹ̀rí ọ̀ ẹni tí díẹ̀ ní kó ti dídí ara wọn o àmọ́jẹ̀dí àtọ́ pé wọ́pọ̀ ló lé látara pé kíni látara pé o ṣe lọ́nà lọ́nà tí o sọ so ìdá ẹnjẹ́ jẹ́ wà nínú fún irú obìnrin báwọn àwọn náà ni àwọn tó wá jẹ́ fámìlì ìyá rẹ̀ ìyá tó wà báyà àti lọ́wọ́ ìfọláwù yàrá àdám àdàm àdàm àdàm àdàm àdàm àdàm àdàm àdàm àdàm